وفعلا سبحانه وتعالى أشياء صلاة فانا صلى الله عليه وسلم أتي وراء لي أتي وراء صحابة أبي الله سبحانه وتعالى وما شاء جاكي أوي بي ìgbìyànjú wa فوا wúlò رمضان اللهم تقبل صلاتنا اللهم تقبل قيامنا اللهم تقبل صيامنا وقراءتنا برحمتك يا أرحم الراحمين láàárọ̀ inshallah ta'ala àwa pẹ̀lú qaida eleven nínú àwọn alqawaid alqur'aniyya litanmiyati adhatiyya wal alaqat aljamila quranic principles fún personal development wa àti láti strengthen relationship wa gẹ́gẹ́ ọ̀rọ̀ ibn khaldun tí mo máa ń reference ó ní al-insan madaniyu at ọmọnìyàn bọ́lọ́run bá ṣe dá wa a lè dá ṣe a máa interact pẹ̀lú àwọn èèyàn ni anábì wa sallallahu alayhi wa sallam anábì ni almumin ilfun maaluf. mumini ẹni tó máa ń báwọn èèyàn ṣe táwọn èèyàn náà dẹ̀ máa ń bá ṣe ni la khayra fi man la ya'lif wa la yulaf ẹni tí ò bá wà open sí pé kó máa interact táwọn èèyàn náà kì í fẹ́ interact pẹ̀lú anábì ni kò sí dáadáa ní ara ẹni yẹn. Tá bá ti interact, àwọn challenges ó máa ń jáde. Inú challenges tó máa ń jáde yìí, ó máa ń fa, ìmí máa ń bí love, ìmí máa ń bí hatred. Ló jẹ́ pé qaida tàárọ̀ yìí, òun ní mo sọ wípé la tughlaq jamia al-abwab. La tughlaq jamia al-abwab. Kí èèyàn máa ti gbogbo ilẹ̀kùn. Do not shut all the doors. Ẹ má ti gbogbo ilẹ̀kùn. Kí leléyìí túmọ̀ sí? túmọ̀ sí pé tá a bá interact láàrin ara wa, tá a bá ní course fún àti ní reservation, so ká má jẹ́ kí ó kọjá ààlà. Ká má ti gbogbo ilẹ̀kùn. Ká rò pé àwa àtẹnìkan a ní pàdé mọ́ Gẹ́gẹ́ bí Alimamu Shafi'i rahimahullahu ta'ala gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní annasu da'un وداء الناس قربهم وفي تزالهم قطع المودات ẹni tá a bá interact láàrin ara wa a máa rí oríṣiríṣi nǹkan tí ó máa wà disgusting nípa àwọn èèyàn ó ní tá a bá ti ń súnmọ́ wọn a máa rí nǹkan tá a máa rí pé nǹkan yóò dáa nǹkan ìbáyanú jẹ́ ó ní a máa interact pẹ̀lú wọn pẹ̀lú bí Ọlọ́run bá ṣe dá wọn a ní ti ilẹ̀kùn ìfẹ́ نتموا لا تغلق جميع الأبواب má ti gbogbo ilẹ̀kùn particularly tọ́rọ̀ bá ti ń di ọ̀rọ̀ ìkórìíra tí ó bá ti fẹ́ sífẹ̀ẹ́ mọ́ èèyàn máa ń fi spéèsì díẹ̀ lẹ̀ fún reconciliation eléyìí nínú ìwà onílàákẹ́yì nínú ìwà mùsùlùmí ni reference lórí eléyìí nínú al-Qur'an al-Karim kọ́ídà yìí a lè dìráìvẹ̀ nínú ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala ayẹlẹ́ keje nínú suratu al-mumtahana tọ́lọ́run bá sọ pé asallahu an yaj'ala bainakum wa bayna alladhina aadaytum minhum mawaddah wallahu qadir wallahu ghafurur rahim ọlọ́ba ní asallahu ó ṣeé ṣe kó jẹ́ pé ọlọ́run ọba allah أن يجعل بينكم وبين الذين alladhina adaytum مودة. mawadda ó lè fi sáàrin yín àti àwọn ọ̀tá yín àwọn tẹ́ jọ múra yín lọ́tá àwọn tẹ́ àwọn tẹ́ ń bá ṣọ̀tá Ọlọ́run bá lè fi sí àárín yín ó lè padà fi ìfẹ́ sí yín láàrin wallahu qadir Ọlọ́run ọba alágbára lórí gbogbo nǹkan ni wallahu ghafurur rahim Ọlọ́run subhanahu wa ta'ala ọba aláforíjì ọba oníkẹni tabawo síyáàkó àyà yìí ọlọ́run bá ń sọ fún wa níbẹ̀rẹ̀ suratu al-mumtahana ọlọ́bàáni la tattakhidhu aduwwi wa aduwwakum awliya tulquna ilayhim bilmawadda ọlọ́ni ẹ̀yin olùgbàgbé òdodo àwọn ọ̀tá mi àwọn ọ̀tá yín ẹ gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ ẹ gbọ́dọ̀ mú wọn ní alájọṣe tẹ́mọ wá fi ìfẹ́ hàn sí wọn so ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún àwọn mùsùlùmí ó fún wọn ní òfin láti má fi ìfẹ́ hàn sí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìnífẹ̀ẹ́ kèfèrí nǹkan tí ó máa ń ṣokùnfà kí ìmánì èèyàn kó bàjẹ́ ni anabi wa sallallahu alayhi wa alihi wa sallam anabi ni man ahabba lillah wa kariya lillah ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان ẹni tó bá nífẹ̀ẹ́ nítorí ọlọ́run ọba tó kórìíra nítorí ọlọ́run tó ń give ọba bákan náà tó ṣaláì fún yàn nítorí ọlọ́run ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ìmánì rẹ̀ ti pé ìmánì ẹni bẹ́ẹ̀ Islam fi train àwọn kèfèrí ká kórìíra wọn kìí ṣe lizawatihim kò kìí ṣe ẹ fún persons wọn bọ̀ lima inda omina shirk watogihan torí tó ń bẹ lára wọn nínú ẹbọ àti kọjá àlà wọn sí ọba adẹ́dà subhanahu wa ta'ala sọ ọlọ́run bá tó sọ eléyìí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tattakhidhu àdówé la tattakhidhu àdówé wa àdówẹ́kùn awliya tulquna ilayhim bil mawadda àwọn ọ̀tá mi àwọn ọ̀tá yín ẹ má fi ìfẹ́ hàn sí wọn náà ọlọ́ba sọ fún wa pé a ní reason láti kórìíra wọn nítorí pé wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run ọba wọ́n sì jẹ́ ọ̀tá tiwa náà torí pé wọ́n ń ṣe kófù wọ́n ń ṣe so nínú àyà yẹn náà nínú sóra yẹn náà ló ti wá sọ pé asàlọ́ tó ti bẹ́ẹ̀ ṣe ń kórìíra wọn tó yìí أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة wọ́n ní ó sì ṣeé ṣe ó lè ṣẹlẹ̀ kó jẹ́ pé ọlọ́run ọba yóò fi ìfẹ́ sáàárín ẹ̀yin àtàwọn tó jẹ́ pé ẹni reason ẹ ti ní cause láti hate wọn nítorí bá ṣe ṣe àbí bá ṣe ń ṣe olúwa ni mo lè fi ìfẹ́ sí yín wallahu qadir ọlọ́run ọba ọba alágbára wallahu ghafurur rahim ọlọ́run ọba ọba aláforíjì ọba oníkẹyìn náà kó tó di pé màá tẹ̀síwájú mo fẹ́ ká ronú sí gbólóhùn ọlọ́ọ̀bà tó pé wallahu qadir ọlọ́ọ̀bà lágbára nítorí pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ẹ̀mí gbogbo ẹ̀dá àárín kárẹ̀ méjì ló wà bánabi sọ fún wa bánabi ní inna qulubal ibad bayna usbu'ayni bayna asabi' ar-rahman yuqallibuha kayfa yasha' anábì ní ẹ̀mí gbogbo ẹ̀dá ó wà láàrin ká méjì ọlọ́run ọlọ́mọ ń yí bó bá ṣe wù ni tó túmọ̀ sí pé ẹ̀mí tó jẹ́ pé ó jẹ́ ẹ̀mí tí ó nífẹ̀ẹ́ léni ọlọ́ba lè yí kó di ẹ̀mí tí ó máa kórìíra ẹ̀mí tó ń kórìíra léni ó lè di ẹ̀mí tí ọlọ́run ọba yóò sọ dẹ̀mí tí ó máa nífẹ̀ẹ́ wallahu qadir ọlọ́run ọba ọba alágbára ni wallahu ghafurur rahim ẹ jẹ́ ká tún wo gbólóhùn gọ̀fóró rahim ọba aláforíjì lọ́nà ó túmọ̀ sí pé tá a bá ní issues láàrin ara wa káwa náà gẹ́gẹ́ bí Ibn al-Qayyim ti sọ ó ní àwọn àròyìn ọlọ́run ọba bí èèyàn bá ṣe ń gbìyànjú láti máa mú lò tó bẹ́ẹ̀ lọ́lọ́run ọba yóò máa nífẹ̀ẹ́ èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala gọ̀fóró ọba aláforíjì ni báwa náà bá ṣe lè overlook tó lọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ wa tó ọlọ́run ọba rahim ni bàbá ṣe wà mẹ́sífù tó pẹ̀lú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ wa tó ó túmọ̀ sí pé kọ̀díyọ̀ ọlọ́run ọba kápá pé ẹni tí ìkórira wà láàrin àwa àti ẹ̀ kó di best friend wa best friend wa ọlọ́run ọba kápá pé kó di sworn enemy wa bẹ́ẹ̀ náà ò ní ẹni tó jẹ́ pé ó bá ṣẹ̀ wá olúwa ni wallahu rahim aláforíjì ọlọ́run ọba so tá a bá interact ká má mọ̀ sọ pé ó ti lọ nìyẹn mùsùlùmí ò kì í sọ bẹ́ẹ̀ káwa náà ká mú nínú tó dáa tí ọlọ́run ọba owó wa ta'ala ìròyìn ọlọ́run ọba gbogbo ẹ̀ ló dáa ká máa mú nínú ìròyìn yẹn ìtumọ̀ pé ká máa kọ́ nípa asma'ullahi ta'ala òun náà ní ká lè máa mú lẹ́sìn ibn kathir rahimahullah ta'ala nígbà tó ń ṣàlàyé àyà yìí wọ́n ní yakulu ta'ala li ibadi ilmọ̀mìnín báàdà an amarahum bi adawati kafirin wọ́n ní ọlọ́run ọba ó ń sọ fún àwọn mùmíní lẹ́yìn ìgbà tó ti pa wọ́n láṣẹ pé kán gbógun ti àwọn kèfèrí kán fi àìnífẹ̀ẹ́ kán fi ọ̀tá kán bá àwọn kèfèrí ṣọ̀tá olúwa ni asallahu an yaj'ala bainakum wọ̀bẹ́yìn alẹ́dínà àdé ìtúnmínú máa wà dà pé ọlọ́run bá rẹ̀ lè sọ ẹ̀yin ọ̀tá yìí ó lè sọ yín dọ̀rẹ́ o ó lágbára bẹ́ẹ̀ o wọ́n ní ayé wọ́n ní túmọ̀ ẹni pé mahabbatun ba'da ọlọ́run bá lè fún wọn ní ọlọ́run bá lè fi ìfẹ́ sáàrin wọn ba'da al lẹ́yìn ìkórira wa mawadda ba'da nufra ìfẹ́ lẹ́yìn ìgbà tó ń kálukú ti ń avoid ara wọn tó ń kálukú ò fẹ́ rí wọn tí wọ́n fẹ́ ríra wọn wọ́n ní bákan náà ọlọ́ọ̀bá lè mú wa papọ̀ badal furqa lẹ́yìn ìgbà tí kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wallahu qadir Ibn Kathir ní ìtumọ̀ pé ọlọ́wọ́n bá lágbára bẹ́ẹ̀ kò ní pé ala ma yasha'u min al-jam'i bayna al-ashya'i al nǹkan míì tó jẹ́ pé ó mọ nǹkan míì tó ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ nǹkan míì wal nǹkan tó ń takora wọn tó bá wù ọlọ́wọ́n ọba ó lè mú gbogbo ẹ̀ papọ̀ fàyọ alif bayna alqulubi ba'da al-adawati wal-qasawa lẹ́yìn sworn enmity lẹ́yìn hatred ọlọ́run bá lè mú ìrẹ́pọ̀ wá ó ní fatusbiha mujtami'a muttafiqa ẹ̀mí tó ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ lánàá tí ò nífẹ̀ẹ́ ara wọn ọlọ́run lè sọ di ẹ̀mí tí ó gbà tira wọn tí ó jọ wà papọ̀ gẹ́gẹ́ bọ́lá ọba yìí sọ fún àwọn al nígbà tó ń sọ ìdẹ̀ra rẹ̀ lé wọn lórí olúwa ni wadhkuru ni'mata Allahi alaykum idh kuntum a'da'an fa'alafa bayna qulubikum fa asbahtum bi ni'mati ikhwana olúwa ni ẹ̀yin ará Madina ẹ rántí nígbà tó jẹ́ pé gbogbo yín ọ̀tá nìyí ọlọ́run bá dẹ̀ fi ìsìláàmù unite yín ẹ̀mí yín papọ̀ so ló fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹbí mo bá yín lẹ́yìn tí ó ti ṣìnà ni ọlọ́run bá lòmí ní sábàbí ìmọ̀nà fún yín wa kuntum mutafarriqin fa'allafa fa'allafakumullahu bi gbogbo yín ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wà kọ́lọ́n tó mú yín papọ̀ níta míì ni pé kó tó di pé ọlọ́run bá gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó tó di pé ó gbé ànábì dìde àbí kó tó di pé ànábì ṣe hijira gbogbo ará Madina ọ̀tọ̀ọ̀tọ̀ náà wà wàhálà lójoojúmọ́ náà ń bára wọn fà ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ bá fi islam mú wọn papọ̀ gbogbo wọn di ẹyọ kan asallahu an yajala bainakum wa baina alladhina adaytum minhum mawadda ló fi jẹ́ pé alaakil la yuglik jami'a al-abwab onílàákàyè kì í ṣọ́ọ̀tì gbogbo doors kó rò pé a ti gba final ó ti di final láàrin èmi àti ẹnìkan whatever ní tí ó bá rí kó ṣẹlẹ̀ nínú àlàkọ tó dáa ò ní pé kéèyàn má ti gbogbo ilẹ̀kùn mọ́ ẹni téèyàn àti ẹ̀jọ́ ní problem tọ́lọ́ bá fi ń sọ fún àwọn mùsùlùmí pé ká má ti gbogbo ilẹ̀kùn mọ́ àwọn kèfèrí bó wà ní láàrin ara wa yes a lè wà justified pé lágbájá mi fẹ́ bá a ṣe mọ́ lágbájá èmi àti ẹ̀ àti àti nínú láàrin ara wa olúwa ni asàlọ́hùn ayé jẹ́ àlàbẹ́ yìí kún wọn bẹ́yìn lẹ́dí iná adé ìtumí ni wọ́n máa dà ọlọ́run bá lè fún wa ní another chance tààtùn fi nífẹ̀ẹ́ ara wa ju bá a ṣe wà tẹ́lẹ̀ lọ eléyìí nínú ẹ̀kọ́ àlàkọ́ni alàlámọ̀tò sàìdí wọn ni wallahu qadir ọlọ́run bá lágbára àti ṣe bẹ́ẹ̀ wọn ni qadirun ala kulli shay ọlọ́run lágbára lórí gbogbo nǹkan wọn ni wa min nínú agbára ọlọ́run ọba òun náà القلوب وتقليبها من حال إلى حال. الله ila hal ọlọ́run bá lè fi ọkàn èèyàn ó lè fi mànà ọlọ́run problem ó lè padà point tó fẹ́ tó fẹ́ fi hàn ó sì agree so nínú àwọn instances tá site instances pọ̀ bọ̀ نيو جالا instances instance tí mo lè cite ẹ amru ibn al-as radiyallahu ta'ala anhu so àdìsí yìí wá lọ́dọ̀ imam muslim pé abdulrahman ibn shimasa al-mahri tabi'ini ó ní hadarna amra ibn al-as radiyallahu anhu wa wa fi siyaqati al-maut ó láwọn wà lọ́dọ̀ amru ibn al-as radiyallahu anhu nígbà tó di pé ó ń súnmọ́ àtìkù yabki tawilan wa ń sunkún ẹkún yẹn pọ̀ wàhálà wajhahu ila al-jidar ó wá kọjú sí ògiri fajala ibnuhu yaqul wọn ní ọmọ rẹ̀ abdullahi ibn amr ibn al-as ó wá sọ pé amma basharaka rasulullah sallallahu alayhi wa sallam bi kadha ìwọ bàbá mi ṣe bí anabi wa muhammad anabi fún ọ ní ròdùnú dáadáa báyìí nígbà báyìí amma basharaka rasulullah sallallahu alayhi wa sallam bi kadha ṣe bá anabi fún ní ròdùnú dáadáa báyìí nígbà báyìí qal fa aqbala biwajhihi fa qal wọ́n ní amru ibn al-as wà kọjú wà kọjú sí wọn wọ́n sọ pé inna afdala ma nu'iddu shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah nǹkan tó lóore jù tẹ́dàá tó lè gbé pàdé ọlọ́run ọba òun náà ni shahadatu an ilaha illallah وأن محمد رسول الله وأن إني كنت على أتباع ثلاث أني إمتنوي إقبل متى إن متلقجا من سمعيمي لقد رأيتني ما أحد أشد بغضا لرسول الله صلى الله عليه وسلم مني أني مبارا ملاسكو كان تبقى سيني كان تقرر نبي تومي ولا أحب إلي ولا أحب ilayya an akuna qad istamkantu minhu faqataltu kò dẹ̀ sí nǹkan tó wù mí jù láyé nígbà yẹn ju pé kí n lọ opportunity kí n rí àǹfààní láti pa ànábì lọ ó ní falaw mutu ala tilka alhal lakuntu min ahli an-nar kó bá pé mo ti kú nígbà yẹn ni ọmọ náà ní ìbàjẹ́ falamma ja'ala Allahu al-islama fi qalbi nígbà tí ọlọ́run fi islam sínú ọkàn mi أتيت النبي صلى الله عليه وسلم موابع نبوة محمد فقلت واصبه أبسط يمينك إيوا نبي صلى الله عليه وسلم فمن يواتون فكني فلأبايعك جكن فوني بيا جكن بإسلام فبسط يمينه أني أوان قال فقبضت يدي أني فقبضت يدي إمي وكاومي قال ما لك يا عمرو أنا بني كيلو دي ري عمرو وني قلت أردت أن أشترط وني مفي داما جامو مفي في كونديشنسي قال تشترط بماذا أنا بني كيني كاتو في مواني كونديشنس قلت أن يكفر لي kọlọ́n kò foríjì mi èyí tí amúrò ń sọ ni pé ó animosity hatred tó há bọ̀ fún ànábì bó ṣe tó ó wà pé kí láǹfààní tọ́lọ́n bá wa fi animosity yẹn hatred yẹn tó bá fi bí mi faqal anabi ni amma alimta anna islam yadimu ma kana qabla ṣé o mọ̀ pé islam tí a bá ti bẹ̀ islam gbogbo ẹ̀ṣẹ̀ déédéé tó ti lọ ọlọ́run forí ẹ̀jìn yẹn ni wa anna al-ijrata ta'dimu ma kana qablaha wa anna al-hajja yadimu ma qablahu pé bákan náà tí a bá ṣe ìjìrá tí a bá kú níbi ẹ̀ṣẹ̀ lọ síbi túbá tí a bá ṣe hajj gbogbo téèyàn ti ṣe lọ yóò wà ní ìparẹ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni hajj náà ó ní wàá makana ahadun ibi tí wọ́n lọ ni ó ní kò wá sí ẹnì kankan ahabba ilayya min rasulillah tí mo nífẹ̀ẹ́ tún ju ànábì lọ wala ajalla fi aini minhu wala ajalla fi aini minhu kò dẹ̀ sí ẹnì kankan tó tóbi lójú mi tó tó ànábì wàá ma òtíkù amla àìnáyà mínú ìjìláàlà ńlá mi kì í fẹ́ lè wojú ànábì ní ti bíbàbàrà rẹ̀ pé pàtàkì rẹ̀ wọ́lá oṣù èlùtù an àṣífáwó má àtọ́kùtù tán bá ní kí n ròyìn ànábì mi ní lè ròyìn ẹ̀ lè á ní lamakun amla àìnáyà mínú torí pé mi ò lè mi ò lè stand pé kí n wojú ànẹ́bì ní ojúkòròjú náà máa lò ṣàhìd ó ní pé ànẹ́bì sallallahu alayhi wa sallam lam yuglik alayhi jami al-abwa ẹni tó ti éètà ànẹ́bì sallallahu alayhi wa sallam dẹ̀gbẹ́ ó ń wo pé tó ń bá láǹfààní kó ń pa ànẹ́bì wa Muhammad kí ni lẹ́sìn tó wà ń bẹ lẹ́sìn ni pé asallahu an yaj'ala baynakum وبين الذين عاديتم منهم مودة na moral lesson àti majalat majalat ẹ ó máa ṣẹlẹ̀ láàrin ọkùnrin láàrin ọkọ àti ìyàwó gbogbo ohun tó lókè ṣẹlẹ̀ tó bí animosity tó bí hatred látọglik jẹmí alabuab tó bá ń sọ pé ẹ fún solho ẹ fún ní chance ẹ fún chance whatever tí ó bá rí kó ṣẹlẹ̀ أسأل الله أن يجعل بينكم وبين الذين آتيتم منهم مودة àti rí àìmọye relationships tó jẹ́ àwọn méjèèjì ti wọ̀ pé n ó yẹ kí ó kálukú máa lọ separately ni today nínú àwọn tó wà happiest náà wà tó jẹ́ pé àwọn náà wọ́n dúpẹ́ fọlọ́run ọba pé àwọn aláwọ̀ ṣẹ̀tàn láti jẹ́ kí moment yẹn kó determine àwọn ọlọ́run ọba ní káwọn wà on top of that moment now to finish another opportunity látòlè jẹ̀mí àlàbọ̀wá bẹ́ẹ̀ náà ni láàrin ọ̀rẹ́ méjì bẹ́ẹ̀ ni láàrin alájọṣe yes a máa ní cause láti láti ní discontent àbí láti wà discontented láti ní reservation pé lágbájá no ṣùgbọ́n ẹ má ti gbogbo ilẹ̀kùn particularly tàbá mọ̀ pé opportunities tún lè yọ fún another time eléyìí ò ní ẹ̀sìn wọn kọ wa anábì wa sallallahu alayhi wa sallam nínú àdìsí àdìsí abdullahi ibn umar kọ anábì ní sàlàfù mọ̀lìkát wà sàlàfàtù mọ̀lìkát wà sàlàfàtù mọ̀jìyàt anábì ní nǹkan mẹ́ta ó máa ń destroy ẹ̀dá ni nǹkan mẹ́ta máa ń bayé ẹ̀dá jẹ́ ni nǹkan mẹ́ta dẹ̀ máa ń la ẹ̀dá ètò mo fẹ́ lò ń bẹ anábì ní wà sàlàfàtù mọ̀jìyàt mẹ́ta tí máa ń la ni òní khashiyatullahi fi sirri wal alaniya ìpayọ̀ ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba wal qasdu fil faqri wal gina àti kéèyàn jẹni tó jẹ́ pé ó balance àbí ẹni tó máa ń ṣe dé ẹni tó máa ń alqasdu ẹni tó máa ń wà níwọ̀ntúnwọ̀nsì nígbà tí ó ní àtìgbà tó ní wal adlu fil ghadabi war rida àti kéèyàn balance nígbà tó ń bínú àtìgbà tó ń yọnu torí pé téèyàn bá bínú kó má bínú jù téèyàn bá yọnu kó má yọnu jù wọn ní Ali radiyallahu anhu àrínà onímọ̀ tó sọ pé àdéhìí àdéhìí anábì ló sọ àwọn kan sọ pé Ali ni al-aqrab wallahu alam ó ní pé nínú ọ̀rọ̀ Ali ni ó ní ahbib habibaka hawnan ma ó ní ẹni tó bá nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ moderately asa an yakuna baghidaka yawman ma ó lè padà dọ̀tá rẹ̀ níjọ́ kan wà abgid bàrí ìdọ̀kà haúnà mọ́ ẹni tó ń kórìíra báyìí nítorí tó ṣe kórìíra ẹ̀ níwọ̀nba asa ìyàkúnà habibaka haúnà mọ́ torí pé ó lè di ọ̀rẹ́ rẹ̀ ní ọjọ́ mi so moderate moderate mod, moderacy àbí moderateness lẹ́ ń pè so it is moderation ká moderate conduct wa ó wà very very important aláàkìl látòglic jẹmíà alábọà onílàákà ikò kì í ṣọọtì gbogbo doors ẹ jẹ́ ká fún àwọn èèyàn ní second chance ẹ jẹ́ ká fún wọn ní opportunities khususan particularly tí rọjá àti hope bá wà ìpè relationship ó máa bẹ́tà àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó má ṣàlàyé ṣe àlékún ìmọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين أتوقع كلام فان النبي صلى الله عليه وسلم أكنا أدوبة فان أتوقع تي ما شيء دان لقى فان كم استين شيء بنا لا باكي باش عليكم كلام لا فان هنا eléyìí tí ṣe fún wa yìí ọlọ́run kó gbà ń jọsìn lọ́wọ́ àbẹ ọlọ́run kó má yẹ kí ó já sí asán ọlọ́run kó gbà lẹ́sìn ó sì gba ẹnìkan kan náà lẹ́sìn ọlọ́run jẹ́ kó wúlò fún àwọn tí ẹ̀ ń sọ fún bí fọ́ọ̀ká tó gba kùtà ẹ̀yà kárí gba bí abìnrin méjì àbí ẹ̀yà hmm. kan. mo mo ká máa dọ́ five steps torí time time to change. ó ti change náà. Okay, inshallah. Um, Itikaf wa ní Masjid Salam, fọ́ọ̀mù majadi jáde registration form majadi. A Link yẹn shortly a máa make available. So, láti fẹ́ kó are better controlled this year. And ti but the ti opportunity àti fill form me. nọ́mbà tá a fẹ́ gbà ó ti wà lórí form Tó bá ti pín nọ́mbà yẹn, form yẹn ò ní wà responsive mọ́. So, àti yàrá. fẹ́ ṣe mo ti ń gba messages láwọn èèyàn ti ń béèrè pé ìgbà wo ni so inshallah by day this will be out in the register fún obìnrin àti fún ọkùnrin náà kọlọmọba kó wọn lọ kó gbà ń jọsìn barakallahu fikum subhanaka allahumma wa bihamdika la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk